adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́ ọlọ́ọ̀bá tí ọ̀dọ́ sí atọ́rọ̀ ìkí àti ìdè fún àlejò wa Muhammad kí ọlọ́run bá tó jẹ tó jẹ àti ọmọ ara rẹ̀ àti àwọn ìjọ rẹ̀ ìgbà yìí bá tó ọmọ Islam tó fi jẹ́ ògbé nìkan náà jáde wà nínú wa. àwọn lórí àlàyé tá à ń ṣe lórí gbólóhùn ọlọ́ọ̀bá bẹ̀rẹ̀ síra rẹ̀ ti Qur'an ìkẹ́ alhamdulillahi rabbil alamin. gbogbo ẹ̀yìn pátá ẹ̀kọ́ ọlọ́ọ̀bì gbogbo ọ̀pẹ ọlọ́ọ̀bì lẹ́lẹ́kọ̀ọ́ sí ẹ̀sùn kókó ní ìtọ́jú gbogbo ẹ̀dá lórí ọ̀ràn. àwa lórí ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kọ̀kànlélógún lórí lórí ọ̀bì àárẹ̀ mi. Tààtò ìgbé ìtumọ̀ tí a mú àyè tó túmọ̀ sí gbogbo ní sábà bí àárẹ̀ mi nù kọ́ àná. Kọ́wájú dáàbò ìgbé òun tún wà sí gbogbo ẹ̀dá tó ní ọ̀nà ìwọ sábà ti ní lọ́sẹ̀ àádá mi òun tún wà sí gbogbo ẹ̀dá tó ní ọ̀nà tó ti lè ti bẹ̀ wọ́n sábà rí àwọn àdá mi ní ó ṣe é ṣe kọjá pé àwọn ẹ̀ tún wà sí gbogbo ẹ̀dá ní kó tún wà sí ìyá àgbàdo ẹ̀rọ àti kó tún wà sí abala nínú àwọn ènìyàn àti kó tún wà sí àwọn ènìyàn náà tí ọ̀gá ìṣẹ̀lẹ̀ náà ní ìbámu sí ayẹyẹ bá tẹ̀lé àti wá mú bí àáyá mẹ́sàn-án wá tọ́jọ́ pé ìkọkànlá rẹ̀ òun náà lè tọ́ àtúntà ẹgbẹ́ wá rẹ̀ òun náà lè tọ́ àtúntà sọ́rọ́tàlá àá àáyá wọn máa pọ̀ sọ́rọ́tàlá àá àáyá wọn máa pọ̀ tọ́lọ́ọ̀bá àgbẹ̀jẹ̀ ọlọ́sọ̀rọ̀ pàdé ìmúta ìsàrà tòkàrà àmì قال أغير الله أبلغكم إلها وقد فضلكم على العالمين أيام إسرائيل في أدمي في أقصيهم من كبار واني وتيما مني وهو فضلكم على العالمين ثم فلقي لن يقرأ الله kò sí túmọ̀ sí pé àwọn ẹ̀sìn ọjọ́ ìgbà pẹ̀lú pàtàkì ọlọ́wọ́ láàrin tiwọn àtúrí ti àtọ́nà fún mọ́tà kò pé bẹ́ẹ̀ fún àwọn èèyàn ní ìdíyànjọ́ ń dògbà pọ̀ irú ẹ̀ náà ti sáyé ẹlẹ́ẹ̀kọkànlá iná ẹ̀mí ìtọ́ àti sọ́ọ̀bì yìí àyà wà bó ìyàtọ̀ ọ̀rọ̀ pọ̀ lọ́wọ́ bá sọ pé wà má a sábò nínú àti wà àwọn sábì kùnìyàn. وما تسألهم عليه من أجر إن هو إلا ذكر للعالمين الله ní ìtọ́kọ̀ jùlọ àwọn èèyàn kò ní wò wàmá ásàrò nìyà sí wàlá ọ̀há àtàbí mùsùlùmí ìtọ́kọ̀ jùlọ àwọn èèyàn kò jẹ́ fún mi ní olùkọ́lọ́ ó dàbí tó tilẹ̀ tó ti kó kòkó tọ́run lọ́wọ́ tó ti wá àti lọ́sàn lórí tó mú yẹn fọ́ra. ó rí pé ìtọ́pọ̀ jùlọ àwọn ènìyàn ní gbà wọ̀ fún ìgbà tó lọ. ọlọ́ni wa máa tẹ̀sí àlùkò máa lé ìrìn ní àjẹ. kìí kú sí yí pé owó ọjà kan ló béèrè lọ́wọ́ ọmọ tó jẹ́ bá gba ìsìlámù tí wọ́n wá kan fún ọ. ìdí àtúbọ̀tán ni pé ẹ̀mọ́ wa ẹ̀mọ́ dáwọ́ lọ fún ìmọ̀ ọkọ náà ànábi ọ̀sán ọ̀la àyọ̀ká kò ní bẹ̀ kódà èèwọ̀ ní kọjá sàrà èèwọ̀ ní káàdì sàrà kọjá sàrà èèwọ̀ ní kọjá sàrà ẹ̀ gbàdá ó tún dé ìwọ̀ fún fámìlì rẹ̀ nínú islamic law tu rẹ̀ gbọdọ̀ bá mú dàdá ẹ̀bùn táwọn yẹn bá fún àbí nǹkan ọ̀rọ̀ ọ̀gbọ̀n lọ́nà nínú nǹkan ọ̀gbìn ọlọ́run ti dákẹ́ ọdún márùn rẹ̀ ọlọ́run tẹ̀lé kọ̀ọ̀kan ẹ̀bùn báwọn èèyàn bá mú wá ọlẹ́ kọ̀ọ̀kan ìdí ẹ bá mú wá jẹ́ báwo wò pé ah, olùsí yẹn ní bí ẹja burú èèwọ̀ ni àwọn ìṣẹ̀tọ́ náà wọlé gbà ọlọ́lá àwọn èèyàn ti ń pèsè lóríṣiríṣi wọ́n lè dáwọ́ àtúbọ̀tán rẹ̀ ẹ̀mú wájú lọ́nà kọ́ta àná. ọlọ́sọ̀kú wa máa tẹ́sán lóko máa lè yìnyín ajé kìí tẹ̀sán kan lọ́n fẹ́ lọ́dọ̀ ọmọ owó ọ̀yà ini kọ́ lọ́n fẹ́ nínú ibú wa yóò fi láàbì ìdẹ̀kùn ìṣẹ̀dá àdá ni. kùrán yìí kò jẹ́ kékeré kan ju ìrántí fún ènìyàn àtàjẹ̀nu lọ àlàálà mìíràn bẹ́ẹ̀ ènìyàn àtàjẹ̀nu ni ìlú ẹ̀ káàdì ẹ̀ tó lè fi ìrántí ìjà náà lẹ́tọ́ lọ́sọ̀ọ́ kọ̀ọ̀kan sọ́mọ̀ kọ̀ọ̀kan lè nà ẹlẹ́ẹ̀kejìlá òun náà ní ìtọ́lọ̀ sọ nípa àwọn èèyàn lúrú tọ́wọ́ ní kúrọ́ọ̀tì òkèèdè àyà ilé ìlú sẹ́wọ̀ntì kúrọ́ọ̀tì òkèèdè àyà ilé ìlú sẹ́wọ̀ntì ọlọ́ọ̀bá ìjọ bá fẹ́ pé kọ́ọ̀lá iná àwòlá ìbọ̀ ibi fọlá àtọ̀gbọ̀ wàtàkùn lọ àwàdà tuntun kọ́ọ̀lù àwàdà mẹ́rin àtànílẹ̀ àlẹ́ ọlọ́ọ̀bá fẹ́ pé lóṣù sọ fáwọn èèyàn rẹ̀ àwọn èèyàn rẹ̀ wọ́n ní àwọn tó ti pé nínú ìgbésí ayé tí wọ́n ọ̀fẹ́ ìtẹ́jú bí wọ́n máa ti bàjẹ́ lọ ìbàjẹ́ òun náà sì ní pé kí wọ́n máa wá àdùn látara ọkùnrin kí wọ́n wá pa obìnrin. àlejò tó bá tiẹ̀ wá wọlé ọwọ́ adáhùn ìgbé ló wà ní òbí ọ torí ọmọ ti mọ̀ pé ìlú gbọ́ bá wọlé àwọn ẹ̀rí ní ọ̀pọ̀lọpọ̀ ní òye tó bẹ́ẹ̀ nìkan nù. bẹ́ẹ̀ náà sì ni àlejò bá bá àyè sàlá tó tó wájú ọkùnrin ọkàn wàhálà lọ́wọ́ kọ́ọ̀lá yìí ná àwòlá ìtọ́ ibi anábìlú ìtọ́ ọmọ tó lé àwọn àlejò mi lélẹ̀ yìí fàlà àtàkùnrọ̀ fúlùú ẹ má kó sì dùbà mi. àwọn èèyàn mi kí ẹjọ́ kò kí ẹjọ́ lèmi kí wọ́n á o anábìlú tó èsì ìmọ̀ tó mọ̀láyíkà ni wọn. àwọn mọ̀láyíkà lọ tó súnmọ́ ẹlẹ́ wọn súnmọ́ wa kò ṣeé ṣe. wọ́n ti takú lọ́wọ́ omi ẹ̀dẹ̀rú ọlọ́run àti kékeré àti kọ̀bí àti mọ̀lẹ́rẹ́ ẹ̀rọ kò ti jù bá mi ìfẹ́ ẹsẹ̀ tọ́jú yọ ọmọ àti ìfẹ́ à ìlú èwo lélẹ̀ àbùkù ẹ̀mẹ́jọ kàn mí kọlu àwọn ọgbà yìí a fún ọmọ máa lálejò mọ ní àwọn ọkùnrin wọn máa o <laughs> ìtọ́tẹ̀lé ehm, ìtọ́jú ẹlẹ́kẹtàlá onáàlú tọ́wọ́ ní kúrọ́sì àbíyá àyà twenty one ọlọ́ni wọn ti wọn jẹ́rìí náà wà tó bá ìlànà àrùjẹ ilẹ̀ tí bá lẹ́lẹ̀ ìmọ̀lẹ́sẹ̀ wàhálà àwọn èèyàn rẹ̀. bẹ́ẹ̀ náà ni lúrú aláwọ̀ náà kò ní wàhálà àwọn èèyàn rẹ̀ ìlànà arúgbó ilẹ̀ ti rí bá wọn wá lọ sọ̀kalẹ̀ sí ilẹ̀ tó dé péye bá náà bí ilé àtẹ̀lẹ́ ní àwọn ọlọ́run apàgbá ápì ìdúkún wá sí fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní gbọ́n fún ẹ̀ sí. arúgbó sáà nínú títí mòórùn ìrìnàmọ́ ẹ̀kọ́. ìtọ́pọ̀ jùlọ àwọn onímọ̀ sọ pé abdu shami abdu shami ó suria sínú ó kó urdu sínú bẹ́ẹ̀ náà ni ó kó palestine sínú àwọn míì wá sọ pé palestine gẹ́gẹ́ ni torí pé ibẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọgbà ẹgbẹ́ nínú àwọn ọmọ ọmọ ọlọ́run fi ìlú kún síbẹ̀ fún ẹ sábà wọ

iná na àlàyé gbogbo ẹ̀dá ló ń ṣùgbọ́n ọlọ́run a máa tètè láàpò ẹ̀kún dúdú abala kan mọ̀ tí ò ní kárí gbogbo ẹ̀. ẹlẹ́ẹ̀kẹ́ ya ọwọ́ àti sọ́kìlì àmìyá bákẹ́ náà àyà ẹ̀ǹdí wáìn ọlọ́run kì í sọ nípa nípa Maria ọjọ́ ìyá ọlọ́ni wọn lẹ̀ bí àtọ̀nà ti bá yàrá fanifakana bí ha nílùú iná wájà iná ha wọ́púnà ha ayé ẹ̀ẹ́dẹ̀rẹ̀ ayé ẹ̀ẹ́dẹ̀rẹ̀ ọlọ́ni obìnrin tó tó abẹ́ rẹ̀ tí òbí tètè gbígbé onáníná yá àti sọ̀rọ̀ tó fà. kọ́mọ́ obìnrin lẹ́yìn tó ti dùn bí sá òun lọ́kùnrin máa wọlẹ́bí àtọ̀nà ìfarajàá obìnrin tó sọ abẹ́ rẹ̀ àwọn yòówù yóò bá ń kẹjọ ní ẹnu ọgbà islam ló gbọ́ àwọn ọmọ rẹ̀ ó sì sọ̀rọ̀ òdodo fún àwọn àjẹmí ọ̀nà wọlẹ́bí àtọ̀nà ìfarajàá mariamu yẹn ti jẹ́ mẹ́rin ọ̀sọ̀ abẹ́ rẹ̀ kó mi kékúté fanifakana fi hà lọ́dọ̀ ìná ọlọ́dún inú ẹ̀mí wà látọ̀dọ̀ àwọn ọlọ́run afẹ́ sílẹ̀ wọn kò látẹ́gbò ọ̀tọ̀ rí ọ̀tọ̀ rúbù tọ́lá ìlú ní àwọn ìjẹun ìjẹun àwọn náà mi tó bá tó kò látẹ́gbò. Fàdàfàkọ́nà fi hà àtúntò iná ọlọ́ní ẹ̀mí látọ̀dọ̀ àwọn ọlọ́run afẹ́ bíbẹ̀ ìdí ìlọ́lọ́run lọ́rọ̀ fẹ́ sí. Ṣùgbọ́n bọ́dọ̀ fi ṣe àwọ̀ àwọ̀ àwọ̀ àwọ̀ fún àpàlẹ́ àwọn èèyàn jọ náà wọn síbẹ̀ sí àtàlà ní ìpele ẹ̀yìn ìlú àdìyẹ̀kan náà ti sọ. ọlọ́ni wọn lẹ sí àtúntò ní ìfàlùjà arábìnrin tọ́tọ́ abẹ́ rẹ̀ bájọ pátánà sí àmì ìfòwò iná àwọn ọlọ́wọ́ afẹ́ látọ̀dọ̀ àwọn ọlọ́wọ́ afẹ́ sí i wájà àyìnà ha àwọn àti arábìnrin yẹn náà wàbúnà ha àti ọmọkùnrin rẹ̀ tó bí onáyìí gbàlejò àti àtẹ̀síndé ayatan akan begitu lele alami tó èyí àtàjẹun náà ẹ bá nílò àga yìí kó ro gbá ọlọ́ọ̀lọ́ ọba tó náà tó bímọ yìí ọlọ́run dá ẹ̀dá tí ò ní ìyá tí ò ní bàbá fún náà ní ádámù àdéhùn àtúntà ọlọ́run ni ẹ̀dá tó ní ni tí ò ní ìyá fún náà ní àbúrò ọlọ́run bá mi jẹ fún ara ọlọ́run dá ẹ̀dá tó ẹ kó ní ìyá ó ní bàbá náà làwọn yòókù ọlọ́run tó wá fi ilé agbára rẹ̀ ọjà ẹgbẹ́ oníyà ní òní bàbá nínú ẹ̀mí àtẹ́bí ìta lè fura sí i. ọlọ́run ní aṣẹ́ ní àmì fún gbogbo èèyàn àtàjẹ̀nù fún olè tẹ̀lé akẹ́kọ̀ọ́ yìí tóbi ń bẹ fún agbára ọlọ́run. tẹ̀bí náà làwọn àti náà ti ń gbìyànjú lèmi wọ́n gba fáàmù ọkùnrin wọ́n lọ fi fatalaisi tóbi láì tí wọn bá sọ fún yẹn jọ wọn yọrọ yọrọlẹ ń pa yọrọlẹ ń pa alẹ ẹkọ ni wọn sọ fún pé yọrọlẹ ń pa yọrọ ṣe tì ní ìlọlọmọ ìlú ìlọlọmọ tó tù wá lọ́dún tó lọ́mọ ní sọ̀rọ̀ sànù èyí ní àyà ìnà ilẹ̀ àbá tó wà àwọn ìlú hàtà yàtàbà ìyànà anáwó lè hàkú àwọn àlàyé sí ọ̀bìgà anáwó àgbà àkùnrin kẹrin ìjẹ̀yìn ìjẹ̀yìn ọlọ́ọ̀tì wọn àmì wọn àmà àtùkàn yìí ló gbèrè pé nínú ẹ̀mí ara ayé jẹ àmà àtùkàn yìí tẹ́ẹ̀sì mọ̀tọ́lọ́ ọ̀pọ̀ gbogbo ni gbogbo àtọ́wọ̀ ní ìsìn tó kéré ẹ̀bá amẹ́ríkà sọ̀rọ̀ ẹ̀bá australia sọ̀rọ̀ ẹ̀bí àdébí ó dínà tó tí ẹ bá tán dán pé àgbẹ̀dọ́ mọ̀tọ́ láwọn ọmọ tẹ́tọ́ wà ní Saudi Arabia náà bá bá nàìjíríà lọ́wọ́ àgbóhùn ló lè wá bá a ọlọ́run ti sọ fún wa lọ́wọ́ àìsí wa kálílà ọlọ́wọ́ àbúrúsá abẹ́ẹ̀dì máa ọlọ́run bá mú sáfọ́ ọlọ́run bá ti wà lórí arígbó rẹ̀ fún láti bẹ lórí ilẹ̀ rẹ̀ lóko rẹ̀ ọlọ́run ti sọ tó ti gbọ́ ẹ̀wọ̀n ti tóbi ọlọ́run. ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún onáà ní sọ́ọ́sì àbíyá bákan náà áyà wà wọ́n sẹ́wọ̀n ọlọ́nsọ fà nínú wa muhammadu sallallahu alayhi wa sallam oníwà má àrísálínà kàyíńdà rahmata nílẹ̀ àdáni aláfàfà ọlọ́ba ní àkàdéyàn dídé ìdíjọ́ ọjọ́ àánú nílẹ̀ àdáni fáwọn òyìn fáwọn òyìn àtàjẹnu ẹ bá jẹ́ mọ́kìnrin nínú wọn ẹ bá jẹ́ mọ́kìnrin nínú wọn ẹ bá jẹ́ káàbì agbábọ́nà àbábọ̀ wí oní ọmọ rí àánú àánú ànábi sọ̀tọ́lá fún ọmọdé lọ tiẹ̀ náà orí pa àánú sọ́lọ́ ti fún ànábi sọ̀tọ́lá fún ọmọdé lọ tiẹ̀ náà láwọn tẹ́jẹ́ káàkiri lásìkò wọn lásìkò tó wà láyé sọ̀rọ̀ láàyè sọ̀tọ́lá kìí ṣe pé sájẹ́tì àbí ìmọ̀ ẹ̀yìn kó pa àwọn ènìyàn àti kó pa àwọn ọmọ ara ànábi sọ̀tọ́lá ìdílé tí wọ́n gba ìtura tí wọ́n bá wá gba ìtura mú tí wọ́n sì máa tẹ̀lé lábẹ́ òfin ìtura. tẹ́bá gbogbo wa mùsùlùmí àbí ẹ̀rọ̀kọ̀ bá wù mí sẹ́ni lábẹ́ ìjọba ìfúlá ìjà tó lé sọ̀rọ̀ wa rẹ̀. ànágbà wà láyé a máa yá nǹkan níbi tó wà tí wà. a máa dógò rẹ̀ àbí tó dógò àgbà tí wọn bá tẹ ẹsẹ bá tẹ ẹsẹ ìwé tí wọn bá wọn lò ilé ayé lọ́nà tó gbàdá ọ̀nà tó gbàdá tá a bá fi ń bá wọn lòpọ̀ táàrẹ wọn jẹ táàrẹ jàmbá wọn ó túmọ̀ sí pé wọ́n nínú àánú ti bẹ lọ́dọ̀ wa náà ànábi wọn sọ̀rọ̀ bá àdìọ sọ̀rọ̀ kí sáwọn sẹ́ni gẹ̀ẹ́sì sọ̀rọ̀ wà rẹ̀ èyí ti àwọn sẹ́ni gẹ̀ẹ́sì ló ti lọ anẹ́sì sọ owó owó owó owó owó orí owó orí ẹ̀ nìkan tó lè bá gbé sọ́dọ̀ gbá ànábi wọn sọ̀rọ̀ wà tó bá ti tí ọ̀dà àníṣe sára wọn wà kọ́ ní ìkọjá èmi wọn máa bú ọ wọn máa yẹ ìyá rẹ fún un sọ̀rọ̀ lọ àti wọn ní nínú ìròyìn àníṣe ọ̀sọ̀rọ̀ lọ àlùfáà tí ẹ bá gbó jẹ fún kò sọ pé oúnjẹ yóò yá ni tó bá wù jẹ yóò jẹ mi tí ò bá wù jẹ yóò kọ ọlọ́run bá gbàgbà tó fi èèyàn mélòó ni ìyàwó olóṣèlú ẹgbẹ́ mi tẹ̀lé oúnjẹ wo la ti wájú wájú yẹn ẹ́ ẹ́ sálọ̀ lọ́la yẹn àbó olórí kan yìí yìí yìí yìí inú inú inú búrúdà ẹ ẹ ẹbí ìdí èdè búrúdà yìí máa kọ́ ọ́ làlá kọ̀ọ̀kan ní ilá ìtajà òbí yìí láwùlá àtajà òbí kàánà kàánà sí làwọn la la ẹlẹ́gbẹ̀ẹ́ la àwọn nàámu sọ̀rọ̀ láàyè ó ní gẹ́gẹ́ bí wòye yẹ ní o ó ní máa kọ́ ọ́ làlá kọ̀ọ̀kan láti bí ọ̀rọ̀ pé la ọ̀rọ̀ yóò yẹ ọ̀rọ̀ yẹ dàgbà. Ìlà ìtajà fún ibi àbíbá àti àbáyá sùn ẹ̀ẹ́dẹ́gbà ńlá ìlà ìtajà. Láwùjá àtajà òun kàánà títà àbúrú ẹ̀ẹ́dẹ́gbàmù. Tí ìbá àti àbáyá láàrin gan ni wàá tó di náà mú ìmọ̀dọ́wọ́dì. Lókè yẹ pé ẹ̀ẹ́dẹ́gbàmù ìgbà dọ́là fẹ́ẹ́ fi pé ó ní àtẹ́lẹ̀ ọ̀sánlọ́lá àdìsára mi ní pé ènìyàn mọ̀ ní pé aláàánú ni ọlọ́run wá ní òun ti ní aláàánú fún èèyàn àtàlìjàdù àwọn tó jẹ́ fún mi nínú wọn tí wọ́n sàfàní di àánú mi láyé àtàlẹ́ ìfẹ́ àánú ṣùgbọ́n tá a fi ní dọ́kọ̀ sàfàní di àánú mi nílé ayé mi ẹ ẹ ló ti ṣe ọdún kejì mùsùlùmí náà tó bá gbọ́ òṣìṣẹ́ yóò ẹ̀dá kan gbọ́ ọmọ mùsùlùmí tó gbẹ́sì ó ti tẹ́sí wọn lórí tó kò já àbàdì owó ọwọ́ tó fẹ́ lò ó kéé kó fẹ́ gba ìsìlámù <laughs> kéé kó fẹ́ gba ìsìlámù eléyìí tí wọ́n ní wọ́n pé o ẹlòmíì má máa fóònù mi lẹ́dá kù di àwọn ẹgbẹ́ yìí ẹgbẹ́ wa ti ajẹ́tọ́ <laughs> ẹgbẹ́ lọ àwọn dráìvà àwọn ẹ̀jẹ̀ náà ti àwọn ẹlẹ́mi tọ́lọ́ <laughs> ẹ̀mí tọ́lọ́ tó gẹ́gẹ́ mi ẹwù ẹwù ẹwù orí tó ń bẹ lára islam fún wa lẹ́yìn ìgbà náà ẹlẹ́ẹ̀kẹ́ rìndínlógún oní àdánwò àdínkù àtùkùrọ̀ kan ayé alákọ̀ọ́kọ́ mẹ́ lọ́dọ̀ ní sábà ọ̀kà lẹ́bí iná ìsára lùkọ̀ọ́ kọ́ọ̀nà àdá àrùbí ilé ẹ̀kú ẹ̀rẹ̀ àhálà ní ìlànà ìyọ́ ọlọ́ni ìbùkún ní fọ́rọ̀ orí àjẹjẹ fẹ́mi ń bẹ lọ́dọ̀ rẹ̀ èèyàn jẹ́ jẹ́ jẹ́ jẹ́ jẹ́ jẹ́ tí ò ní ná. tó rí ọlọ́pàá máa tẹ́lẹ̀ owó jẹ́ ikú jẹ́ nàìjíríà ó ti kọjá béèyàn kan sẹ́kùn yàn. ó kọjá bẹ́ẹ̀ ó ti kọjá béèyàn kan sẹ́kùn. ìyẹn ti ń bá wọn kan fa two point one billion ẹ̀sùn wo mi jẹ́ fún mi tó ti ẹ̀sùn mi lọ sí ibi. àwọn bí wọ́n ti ń ṣèwádìí wọn lábẹ́kú tẹ́rù ti ń gbà wọn wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sọ̀rọ̀ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sọ̀rọ̀ káàdì yóò tó ọlọ́run ní bá gbìyànjú ọ̀bẹ ẹ bá gbìyànjú ó tún mẹ́wàá ẹnu lọ fún ilé àlàwà ilé àkọ́kù à ọlọ́mọ làwà ọ̀ bẹ́ẹ̀ ni kú lọ bẹ́ẹ̀ lẹ́fẹ́ náà bẹ́ẹ̀ tẹ́ ẹ bá sì ṣe ìlú tó bá da ti ní ọ̀dà káwọn èèyàn náà dà. ìpè ọlọ́ọ̀bọ́lọ̀ dédé nù tọ́lọ́ọ̀ tó ní bá a kó lẹ̀ fún wa kí ló fẹ́ kúta mọ̀ ọlọ́run fún tó dòró ẹ̀. àwọn tó ní sinmi ọ̀sán wà ní sinmi ẹ ọba ti sinmi tí ṣe tí ọba ti tí ọba ti á fi kún ó ti lórí ibi ní gbogbo kọjú pọ̀ kọ́lọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọlọ́ọ̀dì tàbárọ̀ kẹlẹ́bí nàìjíríà lùkùrùkọ́rọ̀ ìbùkún ti tọ́lọ́run orí àti ẹ̀jẹ̀ tó ń bẹ lọ́dọ̀ ọ̀nà ọmọ wa tó dúkú lọ́dọ̀ kọ̀ọ̀ àkàlẹ̀ tí máa ń fi òkú yàrá àrẹ̀rọ àtọ̀dọ̀ alá àbùdí ọ̀sọ̀ kalẹ̀ fún ẹrú sin rẹ̀ nílànà ìwọ ọmọ sọ̀rọ̀ bí ẹkú nàlẹ̀ làánà nínú bí yọ kó lè bá àjẹ́ ìkìlọ̀ fún èèyàn ilẹ̀ náà gbẹ mẹ́fẹ́ àti mọ̀láyíká ara ọ̀ ara ọ̀ nípa ọ̀pọ̀. bẹ́ẹ̀ náà nínú túrọ́tù ṣùhárà àyà one sixty four ti dé one sixty six ọlọ́ni wà má asálòkú máa lẹ́bí mi ní adéré ní adéré yà àlà ọ̀bẹ̀lẹ̀ àlà mi nípa àná mi ló dúró wà ní ìfarasọ̀tà. ìsọ̀tà wọ̀nyí yẹn tó gbogbo tí mo ń sọ fún yìí. kìí ṣe ẹ̀ka kan àbúwọ̀ yàtọ̀ nígbè lọ́wọ́ yín ìní adìríyà ìlà àlà ọ̀rọ̀dẹ́lẹ̀ àlà mi ẹ̀sán mi ala ọlọ́wọ́ bá tó tó ọ̀nlọ́dà gbogbo ẹ̀dá lónìí ọ̀nà lọ́wọ́ ọwọ́ ni ata tó nà dùkàrà àlà nílẹ̀ àlà mi sẹ́yìn ìyẹ́ wa máa mú adùn yín wá látara ọkùnrin nínú àwọn èèyàn àlà mi nílẹ̀ èèyàn lásán ni ìdájẹ̀nu àjẹ̀nu òkòónú ẹ̀ tó èèyàn èyí tó ṣe gbogbo èèyàn àwọn èèyàn tí ẹjọ́ ń gbé tí ẹjọ́ wà pọ̀ lásìkò kí wọn kì í sáwọn èèyàn tó ti lọ kì í sáwọn èèyàn tí ń bọ̀ lẹ́yìn lọ́wọ́ kò láyé ní sọ àwọn èèyàn tí ẹjọ́ ń lò bá pọ̀ ní tó alùzàmánì ní kílẹ̀ ní náà ìní tó máa dàbí náà وتدعون ما خلق الله ربكم ما خلق لكم ربكم من أزواجكم bala àlùkò òmùnì àdùnnú ẹ wá pa àwọn tí ọlọ́wọ́n bá olùdarí olùwèyí ìtọ́ dákun yín tẹ́tí mọ̀ bá sọ pé olùrè olùtọ́jú èèyàn náà yọrọ bù olùtọ́jú ẹ̀dá nínú ohun tó bá sì fi ń tọ́jú èèyàn náà ní ọmọ dá kọ iná ní ọmọ ọ̀tọ̀ nínú ọ̀rọ̀ tí bá ti lọ́rọ́ bù yẹn ó ní wàá sábà wúnà máa kàlákàlà fún rọ̀ọ́dún fún ẹ wá gbé jù lẹ́ẹ̀ ìsọlọ ìdí olùwèé olùtọ́jú yín tó dáa fún yín nínú àdúrà àdìgún nínú àwọn ìyàwó yín ẹ ń gbé orí ọlọ́ọ̀ni pé kọ́lọ́run wọn dá ọkùnrin ní bó ṣe rí àtìṣe díẹ̀ àti iṣẹ́ tí ń ṣe ó sì dá obìnrin ní bó ṣe rí àti ìṣesí rẹ̀ àti bí ṣe wọ́n yà fúdùláì lẹ́nu ní mo ṣe dé rẹ̀ pẹ́pẹ́ pẹ̀lú ẹ̀ka èmi ti ti ń

àti bó ti ṣe ọkùnrin lọ́kùnrin àti bí lóbìnrin náà ti wà. ọkọ sí ní ìtumọ̀ alihamudulilayi rabbil alamin. láfikọ́ yìí pé rabbil alamin ó kó ìdáka nínú ìtumọ̀ sí ilẹ̀ nìkan. nígbà tí ìyẹn bá ń gbà sílẹ̀ náà ẹ̀tọ́ ní ìdá méjì ló mẹ́ta túbọ̀ nìkan ló ń dá lórí rabbil alamin. nígbà tí ìyẹn gbọ́ yí dáadáa ètò ọ̀tẹ̀lẹ̀ tó jẹ́ eighteen ìlọ́wà ní sọ́ọ́sìlẹ̀ àǹkàbù àyà fifteen ọlọ́ọ̀bá sọ pé fa anjaynahu wa ashaaba safinati wa ja'alnaha ayatan lil alamin. abẹ́ ẹ̀kọ́ ni ọlọ́ni akó ọ̀là bá ànábì nínú àdìsára àti àwọn èèyàn rẹ̀ kí ẹjọ́ wàá nù ọkọ̀ ojú omi ọkọ̀ ojú omi tí yóò ṣáájú ọlọ́pàá ló wù lábẹ́ ọyá mọ̀ sí ọkọ̀ ojú omi ẹ̀jẹ̀ kò bẹ́ẹ̀ lẹ́kọ̀ gbogbo àwọn tí ó wúlò èèyàn méjì méjì ni ọmọ ọmọ akọ̀kan akọ̀kan akọ̀kan akọ̀kan akọ̀kan akọ̀kan ó ti kó wọn sínú ọkọ̀ ó ti kó wọn sínú ọkọ̀ ó ti kó wọn sínú ọkọ̀ ó ti kó wọn sínú ọkọ̀ ojú omi tí gbogbo ẹ̀ bá pa á ọkàn náà ọlọ́nyẹ̀ra òun ó tó dáàbò ọlọ́wọ́ á pè é lé wa lórí pé fàájà iná mú àwa ọlọ́run lala ní wọ́n wà ní sàlátọ̀ sàlá wà á sábà tẹ̀lé iná sí i bẹ́ẹ̀ náà ni àwọn tí wọ́n jọ wà ní omi nínú oko omi àwa lálẹ́ àmọ́ wájà iná ha àwa ti ọkọ̀ ojú omi ní ayé àtàlẹ́ àlẹ́ ní ó wà ní fún àwọn èèyàn àtàlẹ́ ìjọba tí ọba tẹ̀lé àkáyì lórí tọ́lọ̀ ọba tó ṣe. ẹ̀wọ́ àtàtì máa káyà òkè tójú bá ń rọ̀ sára bá ń tán táìsàn bá dé tọ́lọ̀ ń bá pé aláìsàn rẹ̀ tó bílẹ̀ ọlọ́run yẹ ọ̀lẹ̀ gbogbo olè ṣẹlẹ̀ àti ẹ̀kọ́ ọmọ gbòdì lè tó fẹ́kù. mọ́rùkù gbígbẹ́ rẹ̀ àbí mímọ́ ti rẹ̀ ni o mọ́rùkù bẹ́ẹ̀ ni o mọ́rùkù oògùn tó lò ní abọ́ títù lọ lọ́dún àníwọ́ lọ títù o àmì ọmọ lóògùn lọ́ba bá tẹ̀lé àmì tí ọ̀tá fún ọlọ́ọ̀tí ọ̀lẹ́kọ́ nù o ṣùgbọ́n mọ́rùkù yìí mo ní ọlọ́run fi mi ọwọ́ láti fẹ́ tiẹ̀ bàbá aṣọ ẹlẹ́sìn bóòlù ti lo ó tún mọ̀ ikú òbí ìdè òfin ọ̀fẹ́ bí fẹ́ rí rẹ̀ ọ̀fẹ́ bí láyé pé ni a àwọn yá báyìí lọ. nígbà táyì sàn rí wàhálà ọba rí bóòlù ti afẹ́ mọ iye àìsàn ẹ̀ tẹ́bi ten days wọ́n máa fi orí bíbọ́ orí bíbọ́ ìmọ̀ àgbàwọn tó dé Saudi Arabia ìmọ̀ rí nígbàdàn nígbà wo dé Saudi Arabia òun òun wà múlẹ́yìn àlàkà yìí yóò ṣe yóò ṣe kó gbé omi ìyẹn láyé torí wọn akọ mi àtàwà fún lọ́sàn-án òde bí wọ́n mọ̀ fún wọn ọ̀sán tiẹ̀ àwọn òde bí wọ́n mọ̀ fún lẹ́yìn àìlá àgbọ̀lọ̀ fún mi ẹjọ́ wà fún mi bẹ́ẹ̀ wọ́n la gbà wọ́n àwọn kọ̀ọ̀kan lè fún obi àwọn ọlọ́pàá bọ̀ fún wọn ò ní pọ̀ nọ́mbà o so àwọn tí wà ń tọ́ gbà mí mọ̀ ní jẹ́nẹ́rálì àti báńkì mi ò ká gbọ́ lọ sí yóò kó padà ju fẹ́lẹ́ yàrá ìdájọ́ ọlọ́mọ ti yà lùdíà. àwọn Brunei wọ́n yé dá wọ́n yé kọjá lóde ṣe ń ta ta lọ́fẹ́ ń ta láti mẹ́wàá mọ́kànlá fúnkè ní kílódé wọ́n ní ìdọ̀lọ́pàá wọ́n ti wọlé lọ́sùn wọ́n ti wọlé lọ́sùn. ní Brunei Darussalam bá a tún lùkìá náà dé inú kòtò mi máa yọ lọ́rùn mi ìwà lọ ìfẹ́ ní ìjọba jẹ́ láàrin oṣù mẹ́ta mẹ́fà nílẹ̀ ẹ̀rí pé ìwà lọ sí kódà bí òsì ìdòwé lọ sí òbí tẹ̀tẹ̀ ẹ̀rí yàtọ̀. ìtọ́wà lọ ọlọ́run ti ń sọ pa lóṣù náà ní ọlọ́ni wa musa ilé kọ́ọ̀lá ìkọ̀ omi ní iná kó ń lata àtúnyìnà nípa ìjọba máa sábà kàkún bìyà mi àádé nínàlá àlámì. ọlẹ́nìkan ọ̀sáájú ní kó serú ẹ̀ nínú àwọn èèyàn tó ti báyìí àlámì náà bẹ́yẹn àwọn èèyàn tó ti báyìí nígbà irú ẹ̀ ti bá ó sọ lọ. èyí tó tẹ̀lé tọ́jú ogún ọlọ́ni tó wá kó sọ fà áyà seventy ọlọ́ni rabbil alamin ọ̀là ọlọ́run kọ́mọ abẹ́ fún mọ́tò àdéṣọ́lá sọ̀tọ̀lá ilẹ̀ alamin láàrin ènìyàn àtàlẹ́nu àtàwọn mọ̀láyíkà ọ̀là ọlọ́run náà ni kí wọ́n máa kọ́ ọkọ rẹ̀ lọ́nà tó dáa àdéhùn tó àjẹ́ sí èdè òkè kódà ní bá dáàbì ọmọ ìdíje ọmọ bímọ àbí ọmọ ọlọ́run àbí tó àwọn ẹ̀dá fáwọn ní àwọn ní pòfẹ́sọ́ sí ìfọ̀ àwọn méjìlí èdè Islam fún wọn tó lórí kìí ní ìjàmù tó wọn ní ẹ̀tọ́ ní ọmọlúwàbí lára ọmọlúwàbí tọmọtí fún àbí yẹn ni pé ẹ̀tọ́ dáa tó jẹyẹ gidi nínú ọmọ lóhùn àdéhùn àtọ̀tà kí ẹjọ́ wọnú ọkọ̀ ṣùgbọ́n gbà ní àwọn èèyàn ti yí ìjọba rẹ̀. tó tí túmọ̀ sí pé ó o ó kọ rí ọ̀là ọlọ́run ó kọ tí wọ́n máa fi ẹ̀ ìfẹ́ ọlọ́run wọ́n máa fi láàrin àjẹmú àtàwọn màláíkà. ìtọ́tẹ̀lẹ̀ tọ́jú twenty one báwa ní eighty seven ọlọ́ni wúwa ọjọ́ kan ọjọ́ ìrẹsì fúta ènìyàn. nìyẹn náà ti lọ. ìdọ́tẹ̀ ìtọ́jú twenty two sọ́ọ́tù dùkán ọlọ́ni wàlá fàájì náà jẹ́ iná bá ní ìsọ̀rọ̀ ìlà mìíràn làádá àbẹ̀lùmọ́ni ní ìfẹ́ràn ìnáwó kàánà àlìyá mìíràn mùsùlùmí wàlá fàájì sáré náà hùmà àlàáìlì náà làlàálàní وآتيناهم من الآيات ما فيه بلاء مبين. الله يا الله láfa àwọn ọmọ Ísírẹ́lì lẹ́sà láàrin àwọn èèyàn tí wọ́n jọ ń lògbà pọ̀ tí wọ́n fi dá yàtọ̀ tábìlì bí ọlọ́run tó wà láàrin wọn. ìyẹn àyà twenty thirty two tó wà bẹ́ẹ̀. èyí tó jẹ́ twenty three kálíwà kó sí mọ́tálà mi. ọlọ́ni wàlá kọ́díyà sẹ́yìn náà bá ní Ísírẹ́lì lálẹ́ kìtà bàwá lè fún mọ̀ wọ́tà. ورزقناهم من الطيبات وفضلناهم على العالمين يقول هنا الإسلام من بابا ọlọ́ni agbọ́lá fáwọn ọmọ Israẹl lórí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí ẹ ń dọ̀dọ̀ ìgbàpọ̀ nínú àwọn tí ẹ ń dọ̀dọ̀ ìgbàpọ̀. Suratul Qalam mọ́tẹ́lẹ̀ ní àyà twenty four ten fún ìdí òbí jẹ́ twenty five rẹ̀ ó ti tàkàbárà ọ̀sẹ̀ pààrà nínú sọ́ọ̀tù bàkọ́rà. aya fifty one and fifty two sọ̀rọ̀ ní wàyí yàgàdo lẹ́yìn iná kàfàrú láyé sílẹ̀ òkú náà bí abọ́sọ̀ ọ̀rẹ́ yìí lọ́nà sẹ́yìn òbíkẹ́ ويقولون إنه لمجنون وما هو إلا ذكر للعالمين ọlọ́run ní àwọn káàbù yìí wọ́n bẹ̀rẹ̀ lé ojú wọn ọdún sí nígbà tí wọ́n gbọ́ áì wọ́n wà á máa kẹta mẹ́nu là á dá yẹ sọlọ ọmọ rẹ èyí wọn fi ba òdodo ẹtú òdodo wọn wọn tẹ́ fíjú tọ́wọ́ àwọn olùkọ́jẹ́ pé ẹtú wèrè kọlù ní sọ gbogbo ọ̀rọ̀ ọlọ́run báyìí láti ìbẹ̀rẹ̀ tólábì bàtì àbẹ̀bí tólábì mẹ́rin ẹtú ìgbà kọlù ní sẹ́yìn náà bá fi tẹ̀lé ni wọ́n bá fi ni wọ́n lọ òsà oríṣiríṣi ní ẹjọ́ àná bàbá rẹ̀ ṣùgbọ́n wọn fẹ́ gbọ́rọ̀ ọlọ́run bá gbọ́ ni ọlọ́ni wa máa ń wá fúráàlù yóò jẹ́ kíní kan ilà àbẹ̀kẹ̀rọ̀ òmìnira àlámì ìrántí lọ́jọ́ fún ènìyàn àti àjẹmọ́ tó ìkórí twenty five mo tẹ̀ sí nọ́mbà mo ti nọ́mbà àwọn ènìyàn náà ọlọ́run bá fẹ́ pé ìtọ́parí ẹ̀ lọ́jọ́ twenty five mo tọ́ àtẹ̀kùn yìí. إن هو إلا ذكر للعالمين لمن شاء منكم من يستقيم ìlú ètò fàájì náà ni kúránì yóò jẹ́ kí nípa ọjọ́ ìrántí tó yìnyẹn àjẹmọ́ ni. sòtá tó níbi ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kọ̀kànlélógún òun náà ti kéé ti tó gbogbo àlà nínú kúránì lọ́wọ́ tó náà ti gbogbo ẹ̀dá lóyún ọ̀nà ọ̀rọ̀ a máa jẹ́ yẹn nìkan a máa jẹ́ àwọn kápákanú àwọn a máa jẹ́ yẹn àtàjẹmọ́ gbàmílẹ̀ yẹn àtàjẹmọ́ àti màláyà tó jẹ́ amanyana lélẹ́ náà ní pé àwọn atáàrẹ̀ ń bẹ lọ́kàn àwọn nígbà mi jẹ́ bá ń sọ̀rọ̀ lọ́dọ̀ wò fún wọn yóò yé yípo wọ́n kàn máa sọ̀rọ̀ lọ́bi fẹ́nu wọn wà tí ìbá ti ní àwọn immunization eléyìí yóò ti mọ̀ pé ah, òbí rẹ̀ ní òkú sòbí èyí ń takò sínú àdéjọ ọ̀sọ́lọ́lọ́ àyọ̀sọ́lọ́ ọ̀yọ̀ra ọ̀yọ̀ báyìí ara rẹ̀ kó máa fa àfa àyùmọ̀ ń tẹ̀ nípa ọ̀hán tó o ní sọ̀rọ̀ àdéhùn ìṣẹ̀lẹ̀ ilé gbogbo ọ̀hán ní ìṣẹ̀lẹ̀ àti ìṣẹ̀lẹ̀ oúnjẹ náà wọ̀ hàn. ó túmọ̀ sí pé ìta àbá òṣèlú mọ́. ẹ bá tó wá rò pé kí ni rẹ́fẹ́rẹ́ǹsì ẹ̀ lórí gbogbo ti lọ wà lọ́wọ́ ẹ̀rọ mẹ́. ọ̀rọ̀ àwọn rẹ̀ bá ní tìmí àwọn ọ̀tá Islam àwọn tó lè gbé bá mùsùlùmí ja ogun wọn bá mùsùlùmí ja ogun pé tòkè nílùú ìrà ní bíi three hundred years léra wọn gbogbo tẹ gbọba tó lẹ mọtò gbèdìde ẹbí tó lọ fẹsẹ lè fọwọ́ mi àti ìyá ọ̀nà ayà gbogbo bá ti lọ lẹ mọtò gbèdìde àwọn àwọn alágbèlè ìlú àwọn tí wọn wọ tó wá tọjá ike gbà wá òdá ìléyìí bàbá ń bá lọ báyìí nǹkan ọmọ kọkọ gbogbo jẹrọ àwọn òṣìṣẹ́ ẹni ní ìlà àtúntò ọdà nínú kùráì tàdá ni wọn máa ń lò gbà ní omi kùráì tó fi kéwù sí kọlọ tàdá ibi tí àtọkọ ti ń kó dàbí ọkọ yìí tí wàá tọwọ́ ti àwọn ọ̀sùn nígbà àti kíra wọn. wọ́n wá rí pé kí ní iye ó tún lé sí náà ni àwọn òsì ọ̀dà ọ̀sùn náà kò bú ẹ̀jẹ̀ kìrìtìfáìtì ẹ̀sìn wọn ká bà á jẹ́ báwọn ilé ìjọba ti ẹ̀gbà wá gbọ́ àwọn tọ́lọ̀ òṣogbo wọn ń bọ̀ lẹ́yìn tẹ́ ẹ̀ bá ti ẹ̀rẹ́ tí ó bá yìí gbọ́ at least ẹ̀ ra àwọn ìyẹn fẹjọ́ mọ̀ wà lórí ilé yìí náà pé ó fi ẹ̀jẹ̀ kọ́ àwọn orílẹ̀ èdè lóbìnrin ní ẹ̀ tó wá kọ́ ìsìlámù yẹn wọn gbọ́ islam àti koran yìí àti hadith yìí o àti islamic history gbogbo ẹ̀ ni wọ́n tọ́jú gbogbo ẹ̀ ni wọ́n fi gbà yìí lọ́pọ̀ ọ̀kan koran wọn fi dáìpẹ́ dojú àmì dojú àmì nípa compilation rẹ̀ ni o nípa documentation rẹ̀ ni o nípa gbogbo ẹ̀ lẹ́yìn ìgbà náà ni wọ́n tún gbọ́ sí hadith kò sí ní wọ́n sọ fún gbàgbọ́ kò sí ní wọn lọ́gbọ́n gbà adífẹ́ wo yẹn kí ètò ìjọba ìjọba sáà ní ìjọba sọlọ lọ àjẹ gbogbo wa nìyẹn tí wàá lọ sí ọjà àjẹ wọn bá fẹ́ yọ àwọn ìjà lọ àjẹ ìjì táwọn afá àwọn ọgbẹ ní yóò kúrò ọjọ́ lọgbà yìí tẹ wọn níjà ní ìfẹ́ láàrin <laughs> àwọn ẹ̀ka yìí àwọn tí táwọn sì ni wọn wọn ní wọn táwọn wọn níjà ní ìfẹ́ láàrin wọn ní ẹgbẹ́ ń búra wọn báwọn kò sí kò sí sẹ́ńtì òde dé kò sẹ́ńtì òde dé bíjà bá ń bẹ lé ní àárín àti èyà àbálọ́mọdé òde ní kàwé ní kàtọ́ bí mi kí ọ̀dọ́ gbé ìbéèrè dátà yìí ẹ̀jọ̀ sáà tí wọ́n ti bí wọn náà ètò ìbí báyìí tani dájú wọn tani fádà wọn primary school wọn lọ secondary school wọn ni wọn lọ tàkíyèsí wọn wọn ní tí wọn ti ń ṣiṣẹ́ ìwọ̀n a máa wo tí mo ti máa dé lóko máa fi báyọ̀ ṣe kò ronú ronú ní ilẹ̀ yìí ọ̀fẹ́ ẹ̀ máa fáìtì àwọn jẹ́wọ́n àbá wa ọ̀gbẹ́ pírẹ́sidẹ́ntì yàtọ̀ sí gọ́vnọ̀ ọ̀gbẹ́ bá ń da ẹ bá lọ túwèé primary school rẹ̀ láti gbó ti bẹ̀rẹ̀ kódà wọ́n lè ti dédé pé kí nàìjíríà tẹ́ẹ̀mù rẹ̀ tọ́ta bá dé lè ìwé <laughs> tí wọ́n fi ìran rẹ̀ kan ìran rẹ̀ pé bó wọn ti dé kìtì gan bá àwọn ìtọ́mọ èkìtì bó lẹ́sìn ilẹ̀ ẹ̀sìn ẹ̀sìn ọmọ èkìtì jẹ́ pẹ́ gọ́ọ̀mù èkìtì. lọ́wọ́ àti wọn tú òfin jẹ́ bá pẹ́ ní ìkan tó bá gbé jìkan tó náà lè jẹ́ gọ́ọ̀mù ọ̀bẹ lọ́wọ́ àti wọn tú. tó <laughs> ọ̀tẹ́ tí ò lè ṣe kìrìtìtì nǹkan lè olórí kúkú agbègbè kéde kankan ní jíjọ ìmọ̀ òní ayé àtàkùjẹ ìtẹ́tẹ́ àbúrò ẹ̀ sọ àwọn mí náà tún sọ lẹ́yìn kó jáde láti ibi ó sì ń lọ káyọ̀ òwúrọ̀ ń lọ lẹ́kọ̀ọ́ àti ìjọba ìkọ́ sí sọ kò ní kápé bọ́yá sí ilé o àbí kó nìkan ní o àbí bí ìdú ìkan ní o kò ní lórí ìsìlámù sọ yìí lórí arábì kò ní ó tún máa rájú ìdílé ìsìlámù yìí lọ níwọ̀n bẹ̀rẹ̀ tọ́kọ̀ mọ́ arábì ìdílé tọ́kọ̀ mọ́ ìsìlámù sọ yìí lọ yẹ́ẹ̀. hadith yẹn pọ̀ ju zikiri lọ o ti kọ́kọ́ sọ ní pé ẹ̀yà òsì ní ìsìlámù ẹ̀yà ká mi sọ sẹ́lá mi sẹ́lá mi táyà rẹ̀ bẹ́ẹ̀ nù wọ́n sọ̀rọ̀ wọn nù ẹ̀yìn nígbà ya ọdún ní ọdún Buhari ya ọ̀yà ọdún mẹ́nu lé àbúrò rẹ̀ lọ́dí ẹ̀ láàyè àbúrò rẹ̀ àti ẹ̀kọ́ kọ̀ọ̀tẹ́nì kẹ̀kẹ́ tó kàn dé mẹ́nu àwọn afáà yẹn ń wọlé yẹn lè mọ́ra ti dá ìyẹn ń wọlé nígbà yìí yẹ wọ. gbó wa ni wọ ta ni ọ̀tá bàbá rẹ níbi ìfà ọ̀tẹ̀ lu àsìkò tiẹ̀ lọ́tẹ̀ lọ lọ́tẹ̀ lọ lọ pàdé ọlọ́ kò sí ìjàkíkà tó ní kò lè kú kú níbi ọ̀rọ̀ yìí lọ kò sí káàrin ọmọ tó lè dé sáwọn kò ní ọmọ tó lè dì ọmọ sọ yóò ká lọ́lọ́ fi kẹ́ mùsùlùmí lẹ́yìn kọ̀ọ̀án àwọn onímọ̀ pàtàkọ̀ lórí ìdúpẹ́ yóò ká yóò fi mẹ́sì kó tó wà pàtàkọ̀ yóò mùsùlùmí ìmọ̀ tí ìmọ̀ yẹn ìmọ̀ àmọ̀júkú yẹ tí ọba ti ti wàhálà ni ìmọ̀ ba wàhálà lọ́pọ̀lọpọ̀ bá kódà ọkọjá àwọn ọmọ ìdímọ̀ sọ yìí ìkọlù ọ̀sọ̀dá fún ọmọ tíwájú kò gbé dáadáa ọmọ tó wa sọ́nà. ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì lé ní ogún káàsọ̀ lórí ọ̀bẹ̀lẹ̀ ààlẹ̀ ní. oná yìí ṣe ń bàtọ́ lọ́ba sọ pé alihamudulilayi alihamudulilayi ọ̀bẹ̀lẹ̀ ààlẹ̀ ní ẹ̀yìn ẹ̀tọ́ ọlọ́ọ̀ni rọ́bìlẹ̀ àlàyé na ẹni tó pé òun ni olùtọ́jú gbogbo ẹ̀dá pátápátá. ìgbà tá à ń sọ̀rọ̀ nípa alihamudulilayi ló sùn. a ní mùsùlùmọ̀ tó kó òun náà ní pé ìgbà tọ́lọ̀ wá pé pé kó rú ẹ̀yẹ rúbi ní ẹ máa sọ pé alihamudulilayi. ọ̀pẹ ìfọ́nà ìtọ́lọ̀ ti ká máa ń tọ́kọ̀ wà mọ́ ara ẹ̀sìn ni àlùbẹ̀rọ̀ ara ẹ̀sìn tá a máa ti sin lọ́wọ́ ara tá a máa ti sin lọ́wọ́ lọ́wọ́ ọ̀nà wa ní kí níbi abájọ tọ́lọ̀ tó fẹ́ máa tó sí àyàká fún mi láàyè ó ní kí ọ̀gbẹ́dà àlámì ó ní olùtọ́jú gbogbo ẹ̀dá pátápátá nítorí ìtọ́jú ti ṣe òun iná ẹ̀ ní obìnrin lẹ́tọ̀ọ́ sí hamadu ìjọ́sọ̀ sí èyí àti ọ̀pẹ́. ọ̀rọ̀ yìí táwọn afẹ́ sọ lọ́jọ́ ẹlẹ́ẹ̀kejì lé ní ogún ní pé èwo lọ́ sáájú ara wọn ní méjì o. ìtọ́jú sọ̀rọ̀ ti lọ sáájú ni àbí ẹ̀sìn. ẹ̀sìn lọ sáájú ìtọ́jú ni àbí ìtọ́jú lọ sáájú ẹ̀sìn. ẹ̀dá mi lóhùn ìtọ́jú lọ́sọ̀ ájẹ́ǹtì ló ti clear à ó ti tọ́ ó ti clear à ìtọ́lọ́ ti tọ́jú ọ ti dá ọ̀rẹ́ yìí ó ti dín tòtọ́jú lọ ọwọ́ àbùkù ànìkọ̀lọ̀ ọwọ́ àbùkù àlàmúdùlélà ìrọ̀bì àlàmì. àjẹ́ńpé làákàyè ọ̀sà àjọ ẹ̀sìn ẹ̀sìn wá ẹ̀sìn wá láti tọ́ làákàyè tọ̀rọ̀ yìí ẹ̀sìn wa láti tọ́ làkà ìsọ̀rọ̀. Adéǹsé gbogbo sábà nílé ayé sáàbà tí ìmọ̀dájú ẹ̀sìn lórí ẹ̀ tóbi láǹfààní nínú alẹ́tọ̀ọ́ká máa lò torí kọ́ wà nínú alhamdulillahi rabbil alamin ẹ̀yìn wọ́rọ̀ ọ̀pẹ̀ ìwọ́rọ̀ ọba tí ń fi ìtọ́jú gbogbo ẹ̀dá lórí ọ̀nà náà. pẹ̀lú àwọn ẹ̀dá oríṣiríṣi tọ́lọ̀ dá tọ́lọ̀ ní káwọn àbáyé lára ẹ̀. Iṣẹ́ bí àbáwá dé tó wá lọ pé eléyìí ẹ má ṣe o, eléyìí kọ̀ lẹ́tọ̀ọ́ o, àdéhùn gbaná la ọ̀ wá ilé òsì nù àlàyé tọ́lọ̀ ní Ọ̀rọ̀ ẹ̀sìn bẹ̀rẹ̀ ọmọ Bani Ádámà pẹ̀lú gbólóhùn ọlọ́run tọ́lọ́ bá àlejò ọlọ́sọ pé wà kúnná yá ádámù fún àǹtàwà lọ́wọ́dì kàlíjà nà wà kùnà mímí arọ́ kàjá náyé lòdì jùmọ́ wà látàkàrà bá àbíbí ṣájọ́rọ̀ pátákùnà mìíràn bọ̀ ní. ọlọ́ni wà kúnná àwọn ọlọ́run wá sọ pé yá ádámù yẹ ádámù tó sún àǹtàwà lọ́wọ́dì kàlíjà nà ìwọ àtìyàwó rẹ ẹ máa ń gbé wọn bá jẹ ráyè wọn kù láàmì ní àárọ̀ bàjẹ́ àdáyé tó ti súnmọ́ ibi tó bá wù yẹn máa jẹ níjẹ ìgbà yìí níjẹ ìgbà yìí bọ́dọ̀ ti ayé yẹn tàbá ẹ̀ wọ́n ti ẹ̀ bọ́dọ̀ ti lẹ̀ ọlọ́run ti sọ fún wa nínú ayà mi wà á lè láwùí ìtàfà mú alàtọ̀rí kọ́tì là á sáyé náà ó máa ń gbàdá kọ́ ọ̀gbọ̀gbọ̀. وأنهم استقاموا على الطريقة لأسقيناهم ماء غدقا táwọn táwọn táwọn èèyàn bá dúró kọ́ lórí ẹ̀sìn. ọlọ́run ní táwọn èèyàn bá dúró kọ́ lórí ẹ̀sìn àbá fúnra ní omi àmúhùnkúntà nínú sura wo yẹn ẹ sura tó ti nì àyà sixteen wà á la òǹtàkọ́ mú àlà sọrí kọ́tì táwọn yẹn bá dúró sọ́rọ́ lójú ọ̀nà àwọn ọlọ́ta àlàkalẹ̀ tí wọn ẹni tó tí wọn ò tí wọn ní ìsìnkú ọmọ tí wọn dúró straight line tá a gbé kalẹ̀ yìí la náà fún mi máa ń gbàdá pa omi àmú òun tẹ́ tí ó pọ̀ rẹpẹtẹ dáhùn ló tó mú tí ó tó dẹ́kù àbáṣe mọ̀. ìyẹn ń gbé ọkọ̀ ajé ọlọ́pọ̀ ìjọ ọlọ́pọ̀ rẹpẹtẹ táwọn yẹn bá gbó tọ́ ni àmọ̀ ìdílò ẹ̀ ṣùgbọ́n ọlọ́run wà ní gbó tọ́ lọ́wọ́ wa ni ó wàá tún wá tó tún wá dé. ọlọ́run wa sọ fún

E ma súnmọ́ ìdíje o pátákùkù náà nínú ọ̀dọ́ ọ̀nìmí kẹ́ ẹ máa dá alábòsí alábòsí náà yẹ kí òun orí ọlọ́run ntọ́lọ́ ṣe ní àlàyé ọkọ̀ rẹ ètò ti ní àràbò gbé ńbọ̀ bá jẹ́ pé ètò lọ́wọ́ fún ọ orí ọlọ́run tó ti pọ̀ orí ọlọ́run tó ti pọ̀ ọlọ́dún ni o tún fẹ́ kìíní o fẹ́ kìíní o fẹ́ kẹta o fẹ́ kẹ o tún yọ̀dá mẹ́rin mọ́ bọ́ba ti lágbára. o ò lè aláì ti mẹ́tẹ̀ ò lè dé tán àtọ́ba bẹ́ẹ̀ rí rẹ lẹ́yìn o kí alábọ̀tọ̀ afẹ́júmọ́ mi kí alábọ̀tọ̀ fẹ́júmọ́ mi kẹ́ńté bá mi ti ra wá pọ̀ kọ́lọ́kọ́ sànù wa. ọlọ́ọ̀ni rẹ̀ ádámù alẹ́ sàlátù ọ̀sálàm máa jẹ́ mi di eléyìí máa jẹ máa jẹ àti jẹ àti tí èdè máa jẹ fún tọ́wọ́ wọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ìdí ilé ọ̀rọ̀ mi bẹ́ẹ̀ kó lè mọ̀ pé ọlọ́run ló ní sí ọ̀wà nù ẹ̀ ẹ tún lò fi níbi tó ọmọdé abájọ ọmọdé abájọ kọ̀ọ̀kan olófin ẹ tó dẹ́dà ló tòfin ọ̀dẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run á ní tòfin mẹ́ta tó bá di pé àbúrú bẹ́ẹ̀ ló fi ní pé wọ́n jẹ ṣùgbọ́n anábìá dáwọn ìwé ìta fẹ́ ló bẹ̀ ní pé adé tó gbogbo tọ́lọ̀ ń dá káma tàfà níbẹ̀ ọlọ́run kọ́kọ́ ti dá wọn kó tó wá mẹ́sìn wà bá wa. pé òfin rèé ẹ máa wá lò ó tó bá wá rí bẹ́ẹ̀. àwọn onímọ̀ tó náà sọ̀rọ̀ lórí nǹkan mẹ́ta kan. alákọ̀ọ́kọ́ òun náà ní pé àlàáfíà sílẹ̀ mọ̀ náà bẹ̀rẹ̀ alẹ́ ìgbà wà àlàáfíà sílẹ̀ mọ̀ dọ́ àtàrí ìwọ̀n ìmọ̀ ntọ́ba ti lè láǹfààní nú tí ó wúlò fún ẹ̀ lẹ́yìn ìpìlẹ̀ òfin tẹ̀lé àdúgbò ẹ̀ ní pé ọlọ́run yóò dá fún wa. ntí ọba mú ìnira lọ́wọ́ ìpìlẹ̀ òfin tẹ̀lé abẹ́ ní pé kámẹ́dìlẹ̀ kámẹ́dìlẹ̀ ìwúrẹ́ tọ́ba ti láǹfààní ọlẹ́sọ̀ fún wa. ètò wa ní àǹfààní yẹn.

ìnira tí ń bẹ ní méjèèjì akíbárò mi nínú ìmọ̀ ọ̀pọ̀ ọlágbára ju àbàní tí ń bẹ ń bẹ lọ onílé fámi ni wọn kọsọ pé ẹsẹ̀ rẹ̀ ọ̀pọ̀ ju àbàní àǹfààní àtẹsẹ ní ọjọjọra wọn àǹfààní àtìnira ní ọjọba àwọn olùsèkọ kọmpáàtì láàrin wọn ẹsẹ̀ àti àti láàdá olùsèkọ kọmpáàtì láàrin wọn gbogbo tí ẹ so àǹfààní ọtí mọ̀ wò àǹfààní ẹmu mọ̀ wò àǹfààní tó rí mi tẹ́tẹ́ kó o mú one thousand lọ kọjá five thousand bọ̀ mọ̀ wò torí ìnira ló fi kó bá àwọn èèyàn kan ẹni yóò ṣe lọ́jọ́ ìlú ìpè ní ọ̀rọ̀ ọ̀tẹ́ lọ́nà èpè ní ọ̀rọ̀ ní ìlú olórí kú olè ní nǹkan náà ìwọ náà ló ti fà fún ara rẹ̀ gbé tí kò wáá pè ọ́ ó gbé gáàsẹ̀ ìdálẹ̀ ìwọ lọ́wọ́ rẹ̀ ó sì dààmú kó tó rí owó tó pa lónìí tó tú ẹ̀jẹ̀ mẹ́rẹ́ bẹ́ẹ̀ bọ́ o tó wá fẹ́ jẹ tẹni ẹlẹ́ni má tiẹ̀ ọwá lù ọwá bí kò bẹ̀rù. ìta fẹ́ ló bẹ̀ ní pé ntọ́ba ti láǹfààní nínú ọlọ́sìn yọ̀dẹ̀ fún wa àfi tọ́ba sọ wípé eléyìí kódà yẹn ti ká má wá àǹfààní ẹ̀ ìnira tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọkọ̀ gbogbo tó ti wà ní ayé pátá kò sẹ́yìn tó fi gbé gbogbo ní àǹfààní òmìnira ṣe àti tó mìnira ìjọba ní láǹfààní ṣe kò sí. torí ẹ̀ ló jẹ́ pé kíni ọmọ ṣàdúrà níbi ọ̀sán náà àdúrà rẹ̀ tó bá fẹ́ wà lọ́wọ́ ó ní aláwọ̀ mẹ́mí àti àlùkà xeyra xeyra wà xeyra máa jẹ́ bẹ́ẹ̀ tẹ̀ wáyé wà ó lùbí kàmí sábìlì wò sẹ́yìn máa jẹ́ bẹ́ẹ̀ tẹ̀ ìyá ọlọ́run tó rí aṣọ yìí mọ̀ ń tọrọ lọ́rọ̀ rẹ̀ àǹfààní ẹ̀ ní oṣù fún mi aburú ìtọ ọdá má mẹ́jọ kan lọ ẹlòmíràn wọn sọ mí sọba kọjá lẹ́gbẹ̀ẹ́ náà báyìí láàrin ẹjọ́ bẹ́ẹ̀ méjì ẹ sì rí pé ló ti dára tí ọba tí wọn sọ sọba rí owó sọ kọjá òfin kí ló kù obìnrin kan ó ti phd tán just of recent ti ju yóò tún ní sí lọ bá tó máa wẹ̀ náà ní ui náà islamic studies náà lọ wa ìlú mi lọ́kọ̀ ìwà nílà bí tí wọ́n jábọ̀ ó ti pé tán ó ti ọlọ́run ti bá dé ó ti pé dìfẹ́ǹsì kan wọ́n yìí ti kàkẹ́ ẹ̀sẹ̀ ọlọ́run tí wọ́n pààtì tó yege ó ti dìbò bá jẹ ẹgbẹ́ náà gbẹ́kọ̀ ẹgbẹ́ bọ̀dì tí wọ́n bá dé lọ ó bá dé àdìgbò mi bá ti bá fẹ́ máa bọ́ ti bá fẹ́ lóun jáde kí ló bá sọ rẹ̀ ni o bí bá jì rẹ̀ ni o nírin bá kọ ti operation ni wọ́n bá fi ṣe ní uda nígbà ọlọ́dún gbàgbà kó lè mẹsìkì ọdún fẹ́ lò ẹtí yóò yà ẹsẹ̀ rẹ̀ òsì lẹ̀ wọ́n bá tún lọ ta nígbà wọ́n yà ń ta ní orí sí tún yà tún lọ rí kí wọ́n tó wá ẹ̀wù báàgì lọ́rẹ́ bóyá tó di sí bóyá tó fa ìlọ́ra nínú rẹ̀ tó pè ọlọ́mọ ti mú ọ̀rá báàgì lọ́kọ̀ọ́rin géètì ui lọ ló gbé gbogbo náà àti gbọ́ pé géètì ni wọ́n fa àyè ẹlẹ́yìn ní báàgì tó fi dìbò tó fi ọ ẹsẹ̀ tí lọ́ọ́ di ẹsẹ̀ rẹ̀ àbá wa kẹ́ni nímọ̀ ni wọ́n lè jọ wọ́n kẹ̀ jáde wọn yẹn tọ́jú wọn tọ́jú wọn tọ́jú wọn tọ́jú wọn ìgbésẹ̀ rí ẹsẹ̀ kì í dẹ́gbẹ́ wàláì jọ́nà ọba yẹn àwọn yàrá ní ọ̀wà sọ fún àfa pé ẹ kírímù jẹ́ ọ̀sán para ẹ̀kọ́ wájú pọ̀ lómi wàláì lọ́wọ́ àlẹ́ nìyẹn táwọn ẹlẹ́ àti àlè ọ̀dẹ́ ilé ti wọ̀ lọ́wọ́ àfa nígbà tó ti jáde lọ́wọ́ àlẹ́ nìyẹn ilé ta mọ̀ tẹ̀wá gbọ́ pé ìtọ́sẹ̀lẹ̀ ẹ wo tí yẹn bá pé ogun yẹn ànágbé wọ́sọ́lá lọ́wọ́ àdìwọ̀ sọ́lá lálẹ́ ẹjọ́ tí yẹn bá rẹ fún ẹ kọ́kọ́ gbà òye rẹ̀ bá ti yẹ wọn rẹ̀ kọ́ wá sí àdó àti òun yìí nínú súnà wa ibi rẹ̀ ọlọ́run orí tí ń bẹ lára obìnrin yìí ni ó ṣe fún mi àti orí tó ọdá mọ́ aburú tó ọdá mọ́ àtàbí tí ń bẹ lára rẹ̀ gbẹ̀gbìnà sí gbẹ̀gbìnà sí gbogbo táwọn ní ẹ̀ bá rí kejì rẹ̀ eh, lókè òde lẹ́nu lọ ló bu kí lọ orí ẹ̀ lọ lọ́tọ̀ bọ́jú lọ lọ́tọ̀ tó bu òbò orí lọ lọ́tọ̀ bọ́jú lọ lọ́tọ̀ ọlọ́run lọ́jọ́ ìbílẹ̀ jọ kan ọlọ́run mọ̀ jẹun kí n tan àti kí ni orí ẹ̀ jábọ̀ gàdé ẹyọ kan báyìí tó bá tán yẹn báyìí lọ́wọ́ báyìí <laughs> ìyá mo ní kẹ́ mo yẹ electric stove tí lóbi kéré díẹ̀ máa àti ilẹ̀ yàwó máa yà ń tẹ̀wọ̀ lẹ́gẹ́ kristo ní yóò dín owó yóò dín owó àlá kìíní kù yóò dín owó àlẹ́ kù gágẹ́ yọ kan kòkó méjì gágẹ́ yọ kan pa tó ń mímì báyìí ilé náà yìí lọ́kàn sọ padà ni wọ́n ti sọ ogun ẹ̀ pàà ọjọ́ ìkùlé ọlọ́run ní kọ́ máa orí ilé rẹ̀ fún wa kọ́ sọ ọkùnrin gbogbo àbúrú kọ́lá ti wọlé àmọ́ àwọn lé ayé ìlú pé tọ́ ọ bá rí dáadáa oníkejì tọ́ba láburú ìtọ́láburú náà òun náà tóníkejì owó èdòkó tẹ́lẹ̀ olóògùn ni a máa fi dé tí ò ní ìdìbò ọ̀sẹ̀ bọ́ fún ti kàkà tí ó ti wúlò lórí ìtẹ́tọ́ lọ bẹ̀ tó tọ́ba ti tu oró síyàn ẹ̀gbẹ́ wà lánàá <laughs> so ńgbọ̀ wá ti wá rí báwọn tọ́ba á jẹ́ pé nǹkan kan ń bẹ táǹfààní ń bẹ́ńbẹ́ àwọn àwòkọ́ àwọn àwòhàdí yìí àwòrán àwọn onímọ̀ àti àárín ìgbẹ̀sán láta kí ló sọ ń pa sí ni ajẹ́kọ́lẹ́kọ̀ọ́ fún akamọ̀ sí torí pé ìtọ́jú tọ́lọ̀ ń ṣe fún ẹ̀dá lọ ṣáájú òfin mo rò pé so a lè innovate transactions oríṣiríṣi inú àwùjọ láti bára wa lò pọ̀ àyàfi tá a bá tó yẹ̀ ní pé eléyìí ó kó jọ lórí sí kẹ̀rí àpọ̀ lórí. tí ọba ti kó dalé lórí àti tọba ti kó dalé lórí ti pé èyí tẹ̀lé ọ̀fẹ́ mu tá a lè dá òun yọ kúrò kó kù lómi àgbọ̀yé tọba ti lè ti tẹ̀lé ọ̀fẹ́ yọ gbogbo ẹni rárá ọ̀gbọ́sẹ̀ yíyá yìí nù wò pé èyí tẹ̀lé ọ̀fẹ́ tá a lè yọ kúrò wá tẹ́ kù tọba ti yọ kúrò àbámọ̀ gbé ńlọ dára islamic cooperative níta sọ fún kò kéwọ bẹ́ẹ̀ ni islamic cooperative káyẹrẹ ẹni lówó káwọn ọmọ dáwó káwọn ọmọ yá lọ fún tẹsán ṣùgbọ́n tí ọ̀dà abẹ̀lẹ̀ ẹyọ kú kẹ́ni tó fẹ́ yá wá mílíọ̀n kẹwàá ní kó gba fọ́ọ̀mù bá pa ọ́ kódà bẹ́ẹ̀ fi fọ́ọ̀mù nínú ten thousand ọgbà orúkọ wà ní fọ́ọ̀mù tó yẹ pé fọ́tò kọ́pì ti tó ti mọ́jú ten naira àti tó ti mọ́jú fọ́ọ̀mù ten naira lẹ́yìn tí o bá ní five pounds àti ten pounds. ṣé ẹgbẹ́ yìí ò bá jẹ̀bi àwọn ṣé bá jẹ́ pé ẹkùn ní ọ̀sẹ̀ gbogbo gbúrò lọ́dún fọ́tí kọ́fì ẹ̀rọ àwọn àti ọ̀sẹ̀ five thousand lọ́wọ́ àmọ́ mọ́ sẹ́ five thousand fún yín kan ẹ̀. ṣùgbọ́n ẹni kò gbúrò gbà ó lọ́dún fọ́tí kọ́fì ẹ̀rọ àwọn àti ẹ̀kọ́ ọ̀sán wọn rẹ̀ náírà ó lọ́wọ́ àtàwọn rẹ̀ náírà tó wà ní wọn dàrú káàkiri ó ti sanwó fọ́tí kọ́fì ó sanwó dàrú ṣùgbọ́n bá sọ ọ̀sẹ̀ tẹ́sán ọ̀sẹ̀ bọ́lá ẹ̀yìn nígbà kan ayé wọn sọ pé owó táàgì ìtì àlùkù ni wọn gbé ẹẹ táàgì ìtì àlùkù àwọn ṣe abẹ́ ẹ̀rọ ẹ̀rọ àgbàdo ìlú kọ́ kárí ìkọ̀jẹ́ pé ẹni tó fẹ́ lu yàwó ni ó wà gbogbo mẹ́mbà ni ọmọ pé fẹ́ owó yàwó ẹ̀dọ́gbẹ́ bá ń tẹ̀sí náà nìyẹn. bí ọ̀rẹ́ mi kan <laughs> olóhùn ìgbà àbẹ̀tẹ́lẹ̀ olóṣùgbọ́n tó ń gbà tó ní ìdíje tó ń gbà àbẹ̀tẹ́lẹ̀ olóhùn ìjẹ́ nọ́ọ̀sì láti jọ pàdé wọ́n ní bàbá kan ní wọn mọ̀ nítẹ́lẹ̀ ọba ti fi ńlá wọn ò sì nítẹ́lẹ̀ wọn ẹgbẹ́ òsì wọn ẹ̀ lọ́ba ah, tó wálẹ̀ tó náà <laughs> láti fẹ́ làbó bá yí gbàgbọ́ àgbàdo wà nígbà bọ́ sọ́wọ́n bá fún ikú wọn ọba gbàgbọ́ àgbàdo bá gbé sí ya ló gbé ya wá jọ wà láàmú àwọn ní problem wà ní lẹ́wọ̀ ní ìwé rẹ̀ wọlé ti bá ti kò pé bó ti pé báyìí bó ni wọ́n ti bá wọn Apa gbìyànjú ló bá lọ fún lọ fún lọ ń bá sábì ń bá jùlọ lọ́jà ọkùnrin yìí ìpẹ́lẹ́ rẹ̀ bàbá kó mọ̀ tẹ́lẹ̀ ó ti gbá fáìfà gbà sáájú. ẹ wò ga lẹ́yìn tẹ́ fáìfà gbà sáájú ló ti fún un. ìwọ̀n gbàdúrà àká ìlú ló ti pọ̀ Ah! àwọn yẹn máa lè wọ́n máa fún ìbúra bàbá lájú o. so ìta mẹ́nu mẹ́ni pé ìdí ọba ti jẹ́ pé kọjá nínú àwọn transaction àyọkú o. àwọn onímọ̀ wa fẹ́ pé ìtọ́jẹ́ ìsìlẹ̀ nù sẹ̀rí àyẹ̀ pé ìtẹ́ bá ti rí láǹfààní ẹ lò kílẹ̀ ti tẹ̀lé ẹ̀ àkọ́kọ́ ni pé alhamdulillahi rabbil alamin ẹ̀yìn ẹ̀tọ́ tọ́lọ́ ní ọlọ́wájú tọ́jú gbogbo ẹ̀dá lónìí ọ̀nà ara tó fi tọ́jú wa iná làwọn nǹkan wọ̀nyí táàbà tí ìrẹ́ nìkan pípé ilé kíní yóò fi tọ́ àlùmọ́ ẹ̀ lọ káwọn sàǹfààní látàrí nínú ẹ̀ onáà ìgbélé ọlọ́run tó wà ní bákọ́rà lọ́sọ̀ bákọ́rà àyà twenty nine ọlọ́run bá sọ pé. هو الذي خلق لكم ما في الأرض جميعا ọlọ́run lọ́dá gbogbo ti ń bẹ lórí ilẹ̀ lọ́dá gbogbo ẹ̀kọ́ ní pátápátá kẹmọ lórí abẹ́ ẹ̀kọ́ ni kò lè já fàánì ní. àyà mi ọwọ́ àti tíwọ́tì làárá àyà tàbí tù ọlọ́dẹ kò lè mọ ní àrọ́mọ ní nàtàlá ìlẹ̀dì àkọ́jà ní ìbàdí wàtọ́ ìjìbàdí nínú rìsk. قل هي للذين آمنوا في الحياة الدنيا خالصة يوم القيامة كذلك نفصل الآيات لقوم يعلمون قل إلى النبي صلى الله عليه وسلم ipe mani harrama zinata allahi lati akhraja li ibadihi ta ló sọ de ìwọ náà nǹkan ọ̀sọ́ gbọ́dọ̀ ń yọ jáde fún àwọn ẹrú tìǹrẹ̀ lóye pẹ̀ nǹkan ọ̀sọ́ nítorí ká máa lò ká máa fi dára ká lọ́kọ́ lè wọ̀ wà sọ yìí bá a ti nínú rìsíkì àti ntọ́jà ń ta ṣe ìdẹ́ ẹ̀rú fún wa èsì ìsì ọ̀dà bá ti lọ fún ọ. kó lè ní alẹ́ ilẹ̀ nínú àwọn ọ̀gbẹ́lẹ̀ àyà àti ìdúnyà sọ fún ọ pé àwọn ọmọ mi ní òdo lónìí nílé ayé yìí ká àyíkọ̀ tá ìyàwó mọ̀lẹ́bí yá máa ti tọ́ba àdìjọ́ àgbéjà ìyá máa àwọn ni wọ́n dà ní bí àwọn ti bí ọtí nílé ayé làwọn èrè náà nílé ayé mọ ọlọ́run ọ̀kàlẹ̀ ayé anabi sallallahu alaihi wasallam onífìlẹ ayé bá ti dé ibi tó tó tó níwú lọ́dọ̀ ọlọ tó tó yẹ ẹfọ yẹ ẹfọ yẹ ẹfọ yìí tìmátì fún káàkiri ní omi mú bẹ ṣùgbọ́n ọlọ́run ọ̀kàá sí kò ní wéé jẹjẹ lọ́dọ̀ ọlọ́run ní káàkiri ní dára ìlú jẹun. ọlọ́run ní àjọ nílé ayé ìgbìmọ̀ tó bá dàlè fi àmọ̀ yọ ọ̀jẹ̀ tó wà nìkan kàdáàlì kanú kọ́sùkú lè ayé àjẹkọ́ mi yà àdàmú ilé ìdàbí sọ yàrá yé fún àwọn èèyàn ọ̀rọ̀ ọlọ́run fáwọn èèyàn ti pé wọ́n jẹ́ òní mímọ́ so àwọn àyà kan jẹmọ ilé ọkọ kásán ọwọ kúlọọtù ní máyídà àyà kẹrin káàdì tó wà wọ suratul An'am one forty five suratul Jathiyah thirteen ọlọ́ni wọ́n sakhkhara lakum ma fi samawati wa ma fil ardi jami'an minhu inna fi dhalika la ayatin li qawmin yatafakkarun ọlọ́nlọ́rọ̀ ti ń bẹ fẹ́mà àti ti ń bẹ lẹ ọlọ́nlọ́rọ̀ ọ̀hún òun bá ká àbàdé lára rẹ̀ ọlọ́rọ̀ ọ̀hún àti ká alágbára ìjọba ló mọ̀ ọ̀yọ́ tí ó sì yọ́ tó mọ̀ pé tẹkinọlọsì wa ti jẹ ìlú kọ yọ káwọn yòówì náà àtùwà mélòó la fẹ́ tàn ìjọ la tàn yìí àbẹ ìyẹn àti ẹsẹ ibi tí náà ti dúró tó ti dáa gbẹ wọn mọ tí àwọn fara gbà pa àdúró sọyìn tó náà fẹ́ fọ àwọn ni wọn mọ nílò wọn mọ tí àwọn fara gbà síbi ìnáwó tọ́ba jẹ́ pé kò tiẹ̀ sí òun kankan rárá a. ìyẹn kó wà lánàá ọlọ́run ló ń dúró fún wa tí túmọ̀ sí pé ọlọ́run ká sàǹfààní lára wọn èsì ọba jí wọ̀ agbọ́dọ̀ mọ́ sọ́tọ̀ ẹlẹ́ẹ̀kejì fún sọ́jà mélèé òun náà a ara ọkàn owó àti bá tó wá ní láti o àgbọ̀dọ̀ ìgbà àgbọ̀dọ̀ láti torí ẹ̀ lọ́lọ́run fún àwọn ànábì ọlọ́run yẹn pé yọ wá jókòó yọ wá fún un ìgbé ẹ̀rákọ ọgbọ̀n kan ní kọ́ọ̀yàn tí wọn náà wá gbé àwọn tí wọn náà ń tà yìí ìdí ọ̀dà ni ẹ̀ńdí ọlọ́run tọ́ba bá tún náà níbi ọ̀tọ́lọ̀ bá wà yóò sáà ká lọ́lẹ́ tó láti fi lè gbà dáa. bẹ́ẹ̀ náà ni àdìkìrì àdìkìrì tọ́ba wà nù náà níbi ọ̀tọ́lọ̀ bá wà yóò sáà tí ọba ti wá mẹ nílẹ̀ o ẹnu dúdú jẹ ìwọ kóòtù kọkàn o torí pé ọlọ́run sọnù bọ̀rọ̀ àmì o lìyà alíkà lìyà ayá mani ayá àǹbá yìí náà ti wáyà lìyà alíkà mani yá alíkà لجهلك من هلك عن بينة ويحيى من حي عن بينة. ẹ ti fà wọn bàjẹ́ bá yọ ọ̀rọ̀ ọ̀sán yóò di nǹkan o tí òbí máa yọ lọ tóbi ṣègbè ní èrè tóbi mọ bá wà nínú ẹni tó ti da ní ẹgbẹrẹ máa ṣe ìdí ọmọ bí mo tí èkó sínú tí èpamọ tí mo pamọ tí ó pa ẹni tí ó ti wà lórí ojú ọ̀nà ó náà máa rí ìdán wí o kálukú ní ọkọ lẹ́rìí o lọ́wọ́ àrò pé ẹni ìta ìdá yọ àgbà àwọn kí ìta ìdá ló ṣe àtọ́lọ́ bá fẹ́ fọ́nà lọ́wọ́ àtàwọn ẹni ọbẹ̀ ìlọ́wọ́ àwọn jẹ́ ń kówó jẹ mọ́ àwọn jẹ́ ń kówó wa jẹ́ ń báyìí. wọ́n sẹ̀lẹ̀ ọ bí wọ́n ti ẹ̀sẹ̀ fún ọbẹ̀ nígbà tí bá ọ game of chance òṣèlú kúkú là kúkú gbà game of chance ó náà. ẹ dára olóṣèlú kan gan ó ní èyí jẹ́ ìyí èyí olóṣèlú kan ní èyí jẹ́ èyí ọ̀jẹ̀ ló ń tọ́mọ ń pè yòtè ó ti ṣe kán tọ́ba wọn ti bọ̀ lásìkò àbáṣà ó tún ṣe kán ó tún bá kọ́lá kìíní kan ṣe ń yóò tún ṣe kán ó tún bá eléyìí ti jẹ́ àkàlà ṣe ń tún ṣe méjì bìfọ́ àkàlà ọdún ṣe kàn ó bá aládọ̀jà ṣe ń yóò mo wá ní sàáyẹ̀ tí báwo ti á ah, ó ní ọdún orí mi dé yìí gbọdọ̀ báwo ti ó ti lù mọ́ àti ìbámu tí mo ti lò <laughs> wàláì làdí wàláì làdí ó ní ọdún orí mi dé yìí ó ní ìgbọdọ̀ tó lórí àìsàn ìmọ̀ sọ̀pọ̀tì ìdìmọ̀ rí tèmi ó ní tó fún ọmọ ìṣe lò tóró ṣe gbẹdọ̀ yẹ pé a ah, mo ti wà nígbà tó fún bẹ́ẹ̀ ọmọ ẹ̀jẹ̀ ìdílé ẹlẹ́tọ̀ọ́ nígbà yà tó tún tèmi tó tún yí ẹ nígbà àwọn olóṣèlú fáìlì wọn ò dé ẹ̀rọ lọ́wọ́ pọ́ǹtì tèmi àti pọ́ǹtì èyí pọ́ǹtì ló gbé sí kíní jáde fáìlì ọ̀sẹ̀. kéńké nu ohun ò tí ì sọ̀rọ̀ pé ó kó one billion ọ̀rọ̀ one billion million lọ wọ́n sọ abẹ́ ẹ̀kọ́ ni èmi mílíọ̀nù náà wọ́n ti sọ ẹ̀ tó ti wọ́n bílíọ̀nù tèmi tí wọ́n ti ẹ̀ ní ẹ̀ẹ́ kílẹ̀ pé so nìkan lọ́dá ń ṣe ni so ìfọdà mi lọ ni pé ẹ bá ti sàmì òkú ẹni ìgbà tó fi lọ kò kò ní o ti jáde kò ní tẹ o tó tó lọ ní ìgbè tó ní tẹ́ra o sì ní bíbí lọ lọ́wọ́ ọ̀tá ń dá àwọn ọmọ ọ̀nà ìjẹun lórí ẹ àwọn ọmọ tó ìwé ìjẹun rẹ̀ ti lọ́nà rẹ̀ ti tọ́ ní sàlẹ̀ rẹ̀ ẹ̀yà wọn kò sí ìlú ìbẹ̀rẹ̀ náà wọ́n á wùdí ẹgbẹ́ òwúrọ̀ lè tètè ní kọ́kà ọ̀bọ̀lá lè ti bẹ̀ pàtó àwọn ẹ̀rọ àpọ̀ ẹgbẹ́ àwọn apn ní dọ́n àwọn ìyẹn ti pọ̀ mẹ́rin ara ọ̀bọ̀lá ẹ̀rọ àpọ̀ ìbàtà mi rí lálẹ́ yìí bí oṣù méjì lẹ́ta ọ̀sẹ̀ tí a kọ́ lọ́dọ̀ tó oṣù kẹ̀kẹ́ àtúntò mẹ́wọ̀n sí mẹ́rin tírí ọ̀rẹ́ táwọn tọ́ba ti tírí ọ̀rẹ́ táwọn gẹ̀gẹ́ ṣé òní ti ṣe ìgbàlódé. ẹ̀sùn tó máa ń sọ lóko àbúrò yẹn ó ní ẹ̀sùn pẹ́ pọ́blẹ̀mù yìí pé òun kàn kó àwọn oúnjẹ ẹ̀lẹ̀ yìí dé kó orí máa lọ. ṣé wé sí ìfún pé yóò gbé ilé àpótí o èsì ìfún o ó ti ta ọ̀dọ̀. ṣé àwọn nàìjíríà dá ó ti di ọmọ lórí ni àbóbi ń ṣe lẹ́yìn sọ́lọ̀ ní ọbẹ̀ yìí fún ẹ̀kú ìwé mọ̀ wíwí. ìwọlé ládọjà tẹ́tẹ́ ni ẹ má rò pé nígbà tí ọ̀wá wọlé adéwọ̀ bí nígbà táwọn aláìsẹ̀ ẹ̀dí ládọjà bá fọ ọbẹ̀ yọ̀ ọ̀dà ẹ̀mbàsì tiẹ̀ láàyè. báyọ̀ ló fi wọ́n ti délé lọ tí wọ́n torí tọ́lọ́mù lọ́bẹ̀ èèyàn méjì ló torí tọ́lọ́mù lọ́bẹ̀ tọ́ba jẹ́ pé torí ọlọ́ọ̀ni á ti ń lọ́bẹ̀ ọlọ́mù èèkú ń gbà kankan kò sì nídìí òṣèlú kò ní di gbé yọpọ kí wọn ẹstábílìtì fákítírì kí wọn ẹstábílìtì ọfíìsì kí wọn máa náwó fún ẹkúnnú bẹ́ẹ̀ ṣé wò lówó rẹ lọ ni àwọn tí wọn ní tìbù ẹlòmíì ní pléènì ẹlòmíì ń gba tí àtòrí pléènì ẹlòmíì bá ẹyẹ olówó nọọsì níbi ń jẹ Dangote oníṣẹ́ àlọdọ rẹ rẹpẹtẹ ṣé gbogbo òṣèlú náà ló fún bẹ́ẹ̀ ṣebí owó òṣèlú owó jẹ́ kó tẹ náà lòún bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni ẹtí ọ́fíìsì káàkiri náà yóò máa gba ọrẹ ẹ máa ra láìsí ilé ẹ máa ra gbogbo ẹ̀ bá nítorí ọlọ́ bọ́ ọ bá ń ṣe dáadáa ń gan tẹ́lẹ̀ kó tèmi tó dé tó tèmi bá dé yóò tó fẹ́ bọ̀ rẹ ni. Ẹ̀ńtọ́ mọ̀ ọjà fún ọ ẹ̀ńtọ́ òrí tí òrí ọ rí ṣùgbọ́n orí rẹ ó ti dọ́dọ̀ ẹ̀ àwọn ti kúrò pọ̀ fáwọn èèyàn kan bí òṣèlú ẹ̀gbá mẹ́ inú rẹ ó dùn. Ó ibi tí ọ̀dà tí òwúlò rà àdúgbò náà kọ́ bá a tún ti wá yí padà àwa yìí náà ti láti yí padà kọ́ sẹ́lẹ̀ mi o táwọn èèyàn dẹ́gbẹ́ ẹ̀ kọ́jẹ́ fáwọn èèyàn gidi ní ọwọ́ àbẹ́ àwọn fún òní tẹ̀ máa ń tọrọ ibi mú wá lónìí mú wá lọ́la olóṣèlú náà ti gbàgbàgbà ó tó lọ yáwó wọn tó gba gbogbo ẹ̀ lọ́wọ́ ẹ̀ ẹbí ìlọ́wọ́ lọ́ya tí kú wá pọ̀ sí wọn ní gbogbo abọ́ọ̀mù gọ́ọ̀mù náà sì gbùdó ni ńgbọ̀bá tó ńgbọ̀bá ẹ̀dìbò gọ́ọ̀mù náà tún ẹ̀yìn kílógún ẹ̀dí jẹ́ ndpp one point two ọlọ́mọ bó ti jẹ́ aka bụ ti one point two tọ́gbà lára ńlá ni tọ́ba àdìgbò ọmọ tí òní kọ́kọ́ sanwó lówó. kìí ti dé yòó nìkan kìí dé yòó nìkan ìta ìta mú kìí dé tí tí tí tó bó láti wá sọ pé ti ẹ̀ńtọ́ ẹ̀ńtọ́ yẹ kó náà ti kọ́kọ́ da níwájú ẹ̀wá ní ha tẹ̀lé tó ẹ̀yìn ńgbà tí gbowó rà tàbí nínú rà kòkò nínú ẹ̀wá ní kọ́kọ́ kọ́kọ́ lọ tẹ̀sí fi kòkó sẹ́nu lásán ni tó o <laughs> ti ẹ̀ ọ́ ليهلك من هلك ليحيى من ha عن بينته ويهلك من ليهلك من هلك عن بينته ويحيى من حي عن بينته ẹ bá ta ìdá yóò lù yóò lò lẹ́rù ìmọ̀ kò ní kò ní pé tóun ti láì dáa lórúkọ tẹ tó fẹ́ mọ pé bí wọ́n ti fún ẹ mọ́ ti láì dáa yóò ní tọ́ da lòun ti náà <laughs> owó ìyẹn ká mọ́ ìmọ̀lẹ́ sàrà jíjẹ́ ní ẹjí lọ ó ní ọ̀pọ̀ wà rárá twelve million olówó làwọn ní ṣe kíni <laughs> ẹ dá o tẹ́ ẹ̀ gbọ́rọ̀ ìyẹn ó dáhùn yìí ṣe dáadáa láwọn èèyàn ọ́fíìsì táwọn ẹni ó dáhùn yìí ṣe dáadáa láwọn èèyàn tó ah. kọ́lọ̀ ń kọ́ sànù wa ni o ẹlẹ́ẹ̀kẹta tó parí ẹ̀ táwọn àbá sọ lórí pọ́ǹtì yìí òun náà ní pé tíṣẹ̀rí àbá ti mú ìròyìn kan wá tó ní ìbámu sí ìdájọ́ tó bá mú wá kẹ́ ẹ̀ mọ̀ pé ìròyìn gan ló fa ìdájọ́ yẹn kí n tó tún sọ. tíṣẹ̀rí àbá ti mú ìròyìn kan wá tó wá mọ òfin kan lórí ìdájọ́ yẹn lórí ìròyìn yẹn kájí mọ̀ pé ìròyìn yẹn lọ fa ìdájọ́ onáde pé alhamdulillahi rabbil alamin kí lọ́pàá tó ń sọ pé kẹ́ ẹ máa ṣe alhamdulillah onáde rabbil alamin wọ́n pè ní tẹ̀lifíìbù lẹ́kọ̀ọ́ mi alẹ́ lọ́wọ́ sí ìmúnáàtì yẹ́dúró alẹ́ yẹ́dúró alẹ́ akọ́wé lẹ́kọ̀ọ́ mọ́ alẹ́ lẹ́kọ̀ọ́ nígbà tó lọ́wọ́ bá sọ pé azari aduwazari fagilé lukú lọ́wọ́ adídé nínú hàn ní atẹ́jẹ́nidá olùdésìnà lọ́kùnrin olùdésìnà lóbìnrin ẹkún kìíní kejì wọn ẹkún ní ọgọ́rùn-ún ẹgbà kí ló pa ọgọ́rùn-ún ẹgbà wá kù nìyẹn olùwà lára azari wasaari wasaari kọ́ bùbá kó fọ́ọ̀rù ayélujára mọ́ nàkàlà ìnáwó lọ́wọ́ ẹgbẹ́jáde lọ́kùnrin àti ẹgbẹ́jọ́bìnrin lómi ẹgbẹ́ ọwọ́ wọn kí ló fà tó fi ẹgbẹ́ ọwọ́ wọn ẹgbẹ́ ìdí ìròyìn yẹn ńlọ́fà bẹ́ẹ̀ náà ni alhamdulilayi rabbil alamin kí ló fà torí rabbil alamin torí pé ọlọ́mọba ló tọ́jú gbogbo ẹ̀dá tí wọ́n bá ká gbọ́dọ̀ kọ́lọ̀ jẹ́ kí ó wúlò fún wa o wọ́n á tóbi rẹ̀ wọ́n á nù náà ẹ ọ àsórí bí àfa. Thank you.